في جهنم متفق عليه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر وعن وعن في بن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أصبحوا بالصبح فإنه وعن أبي هريرة رضي الله عنه إن النبي صلى الله عليه وسلم قال من أدرك إلى الصبح ركعة قبل أن تطلع الشمس فقد أدرك الصبح ومن أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر متفق عليه مسلم عن عائشة رضي الله عنها نحوه وقال سجدة بدل ركعتين ثم قال والسجدة إنما هي الركعة وعن أبي بعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بعد الصبر حتى تطلع الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس متفق عليه ولكل مسلم لا صلاة بعد صلاة الفجر هذا في أفرق مراتب وقوى nípa ohun tó jẹ máa القرآن rán àdébì wá fún wa nípa ìtòjẹ náà àkókò sọlá tó pọ̀ nígbà tí òru bá ń tó ń bá ń kàkàkà. لجأ إلى القرآن استطاعت فيه فإن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ومن يتمرق إن يعصي fáwọn olùwàgbọ́ òdodo. ṣùgbọ́n eléyìí jẹ́ òfin tó fẹ̀ tó gbòòrò nípa rẹ̀. ṣùgbọ́n tó ti ní ọ̀ràn ìrọ̀lẹ́ lọ́kùnrin yẹn tó ṣe é pé lọ́dẹ fi láṣà rẹ̀ àwọn yíyígbà tẹ́ yí padà ló ṣe é pé lọ́dẹ fi òfin kan ọjà lórí pé àkókò ọ̀dà ti mọ̀ ọ́.

nígbà tó wọn bá wọn tàǹtàǹ ẹ jẹ́ kí ojú ọjọ́ ojú kẹjọ kẹrọ فإن شمسة الحرب من كيد جهنم nítorí pé gbígbóná òòrùn lásìkò tó wọn bá mọ àtàkàn ọ̀nbẹ nínú kíkẹ́ ìlàjà náà ọ̀nbẹ. nínú kíkẹ́ iná jahannama. eléyìí adéke tọ́ka sí àkókò sọ̀lẹ́yàtò ọgbọ̀. àkókò tọ́lọ̀ ní. jẹ́ rọrùn táwọn èèyàn láti lọ sí láti láti látàrí ọ̀rọ̀ tí wọ́n bá kàkà. Ní èèyàn láti wà níbi tọ́rọ̀ ti máa mú ìyẹn lè máa wú ọ̀rọ̀ lọ àmú láti lọ sí wọn láti. À òun ń mú ibi títí máa mú láyé. Tètè bí òun ń mú tètè kí n ní ìgbàgbọ́ kékeré tí wọ́n ń da nǹkan gbóná kan ní níbi tó rọrùn ní agbára dé. ọlẹ́sẹ̀ báwo ni ọtí wa náà ọ̀rọ̀ náà ẹ̀fẹ́rẹ́sì gbígbóná ọkàlẹ̀ mọ́ pọ̀ tó ti wò ní. ilé yóò padà wọn lọ sọ ẹgbẹ́ títí sùúrù ìgbà tí ojú ọjọ́ bá ti tù fáti sí sọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ Olùsìn pẹ̀lú àwọn àdúgbò tí wọ́n ń lọ sí ọ̀gá wọ́n kárí gbogbo ilé ayé. Ìgbà tó wọn bá ti mú ìwé ẹlọ́run lára ẹ̀rọ àgbẹ̀bọ̀rọ̀ káàkó ẹ̀rọ àgbẹ̀bọ̀rọ̀ làásọ rẹ̀. Ẹ̀rọ lọ lára tó lọ tó sí gbòdì tí gbóná kàkà kan wà tó gbóná. Pé kò lè tutù náà. Ẹ̀rọ lára tí fi tutù sí bí kí ṣe máa gbóná kankan kan nígbà tí mo bá yẹ ká yẹ. tọ́ àwọn olùdókòwò wọn fẹ́ gbé ilé yóò ní ṣe pẹ̀lú àwọn tó fẹ́ kún mọ́sálásí nìkan. kò bá jẹ́ pé ọ̀fẹ́ dáhùn rẹ̀ kí ni. láti mọ́sálásí láti dá ìlú mi ìwọ náà àbẹ̀rẹ̀ ló ń sọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ló sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ọjọ́ tútù tó ọ̀nà nípa àtọ̀kọ̀ ọ̀kẹ́. Torí bí àdéhùn wá kò sí àtọ̀ láàrin àwọn tó fẹ́ kí ní ọ̀nà àti ẹ̀tọ́ fẹ́ dájẹ́. Pé ẹ̀jẹ̀ tí ojú ọjọ́ tútù ní ìgbà tó ń bá wọn kankan kan tó ló fẹ́ mà kí ọ̀rọ̀ àtọ̀kọ̀. Bẹ́ẹ̀ ẹ̀yin ta fẹ́ kírun láti kò tó ń lò kẹkẹ kẹyẹ kó lè mọ ọ̀rọ̀ láti lè kú lórí ẹ àwọn ọkọ ti bí wọn kù ní ìwádìí rẹ níbẹ̀ nítorí pé tí wọn bá ti bá dé pé ìdè lásán tó lọ bá ti mọ kankan nígbà tí wọn bá ti ẹsẹ̀ níbẹ̀ kò ní rọrùn kátó akíkà ní ìwà tó ń ṣe bẹ ẹnì á ní wọn bá ti lọ lẹ́yìn tí wọ́n bá ti ṣe wà ní ẹ̀lẹ̀ ẹ̀yìn ìgbà tí olùgbọ́n kọ́mọ́tọ́lá ní kọ́ àwọn nígbà wọ̀nyẹn gbé wọ́n ń tọ́ wọ́n ń kan àti bàbá rẹ̀ lórí náà yàtọ̀ lórí tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ olùgbọ́n nílé àkọ́jú ẹ̀dá olùgbọ́n bá ti fáàmù bẹ̀rẹ̀ wọ́n kò gbé yẹn lẹ́sìn. شغل قانون الدخول المدة عمل هذه الجوجل وتطبيق على صلاة القرب اللي تطبق عليه بẹ́ẹ̀ ọlọ́run bá ń fẹ́ láti àǹfààní jẹ ní gbogbo ìgbà tó fún wa. ewu ti fẹ́ láti gbogbo ìgbà tó bá fún wa bẹ́ẹ̀ nígbà tó bá ti rẹ̀ ìjẹ̀bù náà wà láti fún àyè bàtà fàánì lára Kalau eléyìí kalau sí pé ká lọ ìrún lára ká lọ la àdéhùn kan wá wá lùsọ̀rọ̀ ìlú kan ibi náà ti fi àlàyé bá فيما قيل رضي الله عنه وتذكر نصوص ما في نفسك أنا من إيران نفسك أمسك ساعة أمسك يوم ذكر أمسك ما ذكر أمسك ساعة أمسك يوم ذكر أمسك ما ذكر إليك الله تبارك وتعالى تابعنا نصوص في الزمن يوم واحد فأذن حين سار ليل الثلج أقول توفي المسلم قلنا بأخذ في òògì àpáta tá à ń bẹ nítòsí rẹ̀ ti di ilé gíga rẹ̀. Àkókò tí òògì àpáta tá à ń bẹ nítòsí rẹ̀ tó ti di ilé gíga rẹ̀ gbàdá lókè. Sèlé ìgbìyànjú pé. ìparí àkókò lóko ẹ̀yìn ọdún táwọn pè ọ́ ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ á pè ọ́ táwọn ìyá kò torí ẹ̀ lílọ́ ìrànlọ́ lára ìgbà tí ojú ọjọ́ bá láti gbòòrò eléyìí ni àpèjúwe bá ti ti máa lára. àwọn kan fún mi ìtẹ́jú mẹ́wàá ìrẹsọ̀rọ̀ àti òkúrò wọlé láti ojú ẹ̀kọ́ lásìkò sóró ọmọ kàkà báyìí. tó tọ́ba ń lọ lára títí di bí àwọn oníjì àrò ilẹ̀ ń bọ̀ wá lò oṣù tó wúlò rẹ̀. pé òun yẹn oṣù tó wúlò rẹ̀. ẹni bá ní òun tó ní ń bẹ fún akọrin láti yá kọ̀míṣẹ́ nílẹ̀ òṣìṣẹ́ àti ẹgbẹ́ kọ̀míṣẹ́. àná ní ká sọ ìgbóhùn fọ́ọ̀rẹ́. فإن شدة حر الشمس من إلى جهنم وإن كنا كفرنا يوم كنا فسرنا وجعلنا كتين هتجيني إلى جهنم الحديث نصه علة حديث إذا دخل على àwọn fẹ́ sọ òtítọ́ rẹ̀ ẹ̀yin ní ìgbàgbà ṣẹ́ẹ̀tì mọ́ bẹ́ẹ̀ fẹ́ ti fi ojú ọjọ́ ọ̀ràn. tó ẹgbẹ́ ni síbẹ̀ sí gbé kúrẹ́kù lọ kúrẹ́ sọ̀rẹ́ ẹ̀rọ mímí àkẹ́lá ìlànà lẹ̀ ìdúró àti ìṣòwò àti ìṣòwò àti ìbáwá sọ̀rọ̀ lọ́kì sọ̀rọ̀ fẹ́rẹ́. وما يصدق على الهوى إن هو إلا وحي يوحى قد يقرأ كان إذا سمع القرآن سيسمع القرآن إلا وعصاه ثم أن الحديث حديث إذا كان رسول الله صلى الله عليه وسلم فينا جهنم وكيف كان رسول الله صلى الله عليه وسلم ومن أكل بعضي بعضا apákan mi di apákan apákan mi di apákan ẹ̀rù ti ń ba iná ibi kápákan òun kọ́ fẹ́ di apá kejì rẹ̀ gbogbo ajẹ́ kí òun ní sẹ́kù bẹ ìjọ gbẹ̀dà ìyáàmù tí òun ti tẹ̀ lọ́nà fẹ́ kò sí. kan ní tẹ̀ so ọlọ́run dá iná kúrò di àwọn èbèrè àwọn ọlọ́ọ̀nìyà. ìgbà tí apá kan náà kó ìkejì jẹ ẹ̀rú ba iná kápá kan rẹ̀ ọlọ́wà àwọn apá kejì. ó wá di irú wọn ní pẹ̀sẹ̀ ìgbà tó ń jẹ iṣẹ́ tó lọ dá ọ̀kan. ọlọ́run bá wa gbà pé nítorí pé àná ọ̀rọ̀ lẹ́kọ́ lọ́la لم تجد ما في تكن ما فالجنود يرجع على الجنود Porque iná wa ń sọ ọlọ́dọ̀ lọ, ó yóò dákọ̀ fún ọmọ mi. Pẹ̀lú kó wọn lọ bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́kọ̀ wa ní ọ̀dà pé máa ní ní ní méjì. Níbi alákọ̀ọ́kọ́ láti bẹ̀rẹ̀, níbi kejì láti pọ̀ yẹ. Àlejò sọ̀rọ̀ wà lọ ìṣẹ̀lẹ̀ wọn á kẹ́kọ̀ọ́ wọn pé níní rẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹni gbígbóná ló ń tẹ̀ ra ìgbó wọn àgbéra. Níní rẹ̀ láti pọ̀ yẹ. Olùtútù burúkú ti máa ń láti pọ̀ yẹ. Níní ìjà náà. إيه من ميرا ودار رامو أقول لك جاهنا كريتيش كريتيش سيران لو تجدور الله يوم في إنه ìran lórí ìbàjẹ́. Ìlú wa kọ́dà tó bá ráwọn ọmọ náà tó ẹ máa rẹ ẹ ń jìmọ̀ ara wọn. Wọ́n mọ̀ fún kíni jìmọ̀ àwọn yìí. Kíni ló kú ikú súnmọ́ kankan tí ìwà àjọ àlọ́ náà ní wọ́n ti lò tó ilé ẹ̀jẹ̀ mímí ìjà ẹ̀nà báwo ni ìjà ẹ̀nà ẹ̀gbọ́n ni ọ̀là ìbá ti fi mímí rẹ̀ ara mímí rẹ̀ náà lò tutù tí máa mú burúkú burúkú lásìkò yẹ̀ ọ́ títí fún èyí nípa àjẹrà tó ń bẹ fáwọn àlùjẹ́ náà. ọlọ́run orúkọ ọlọ́run àrùtẹ́ ọlọ́run bá ní lá ṣẹ́ńtẹ́bọ̀ ẹ̀dọ́ náà yọ náà wá dùn. شمسا ولا زمهريرا إمام مسلم لا لا يجدون فيها شمسا ونزلنا عليه تعقيل أو تسوى كل كلمة تسوى يعني في قروني قروني هنا المعجز قروني قرع الجنة المعجز ولا تنهريرا وتجيب في دين عظمين كثير خير وجمع به yàtọ̀ sínú dàmẹ́lò iná ẹlẹ́gbẹ́ sínú ọ̀rọ̀ àgbóná nínú tẹ́lẹ̀ títí ìgbóná tó wà wà rẹ̀ ló ti jẹ́ pé àdìgbò kan sọ àtẹ́lẹ̀ kan yóò wà ní ìpínlẹ̀ láti gbé lọ náà ọlọ́run kọ́ jẹ́ bárúkẹ́ wọ́sẹ̀lẹ́ قولي ضربا وسلاما على إبراهيم يسجد من سجود النافع فالنبي إبراهيم عليه السلام ترجي لي تراجي الصدور المبكرة عندنا في كتاب الله لا أنبعي ومن في كتاب الله هي يوم تقول آية من الصلاة كانت على المؤمنين كتاب موقوت ọ̀rọ̀ ẹ̀sìn lákòókò ènìyàn ń jẹ́ táwọn ìgbàgbọ́ òdodo. Àjàdí ibi tí Bíjáde sọ̀rọ̀ bá àdúgbò lọ́dọ̀ sọ pé láti fi wá léèrè nípa ọ̀pọ̀lù àmà fún ní ọ̀pọ̀lù ìwọ́n síra káàkiri ìrìn lákòókò rẹ̀ tí kò rẹ̀ kò rẹ̀ nítorí pé àwọn olùmọ̀ẹ́ni àwọn ẹ̀rí tó tọ́ka kíkẹ́ gbogbo ọ̀rọ̀ lọ́lá àkókò àti bí ẹ̀jẹ̀ lọ́lá jù nípa kí ọ̀rọ̀ àkókò rẹ̀. Ẹ̀jẹ̀ àmúlùmọ́sọ̀ èyí tó fẹ̀ tó gbòòrò ìwọ́n tá a ti àdáyẹrí rẹ̀. Pẹ̀lú pé bẹ́ẹ̀ rẹ̀ èyí tó lọ́lá jù iná ti ká kí gbogbo ọ̀rọ̀ àkókò rẹ̀ yàtọ̀ sí àsìkò tó rọ̀ bá wọn kankan fún sọ̀lá tó bọ̀. Yàtọ̀ sí sọ̀lá tó bọ̀ ọ̀rọ̀ lákòókò tí òun bá ń kankan bẹ́ẹ̀ láti ṣe àwọn ẹ̀rí ẹ̀ka fún ara wọn. bẹ́ẹ̀ lọ́wọ́ ń kírun kan síwájú tó tóbi kójú ọjọ́ nígbà tó rọ̀ wọn kankan. ṣé àìkò ṣe dà kò ṣe dà nítorí pé ó ṣe yẹn ọ̀sà kó sọ́dọ̀ àmì ọ̀sọ̀rọ̀ bá àlùsọ̀rọ̀ níbi táwọn ẹ̀dẹ̀ ti sọ̀rọ̀ wa wípé kájẹ́ mo sí bí ó ti kú bí kó tó di bá àgbà kí ọ ní ìgbà tó rọ̀ bá ọ̀gá ọ̀gá. ṣùgbọ́n kó bí ọjọ́ kájọ́ ní bá ti bàbá àkókò kí ẹ ti ta àgbà lérò pẹ̀lú ẹ̀ òní ti bá ti yà kó àkókò lọ́wọ́ kí ẹ ti ta àgbà lérò pẹ̀lú ẹ̀. Gẹ́gẹ́ bí èsì ti jẹ́ kí n ta àgbà lérò pẹ̀lú ẹ̀ omi bá ń lọ ẹ̀rọ lára fún ìṣẹ́jú márùn-ún mẹ́wàá lórí o èlò ìdàgbà lérò pẹ̀lú ẹ̀ á lọ lára lọ́nà láti rí pé òòrùn tó ń sọ pátá kọ́ ó ti jẹ́ bí yẹ. ọmọ nínú àyè ìkan èsì máa ń ṣe gbà wọ́n gbà wọ́n dábí gé lọ́dún àti oṣù máa tún ṣe lẹ́gbẹ́ láti wá kí ìrọ̀kẹ́ yìí wọ́n ti lọ́rùn wàá tó lọ́wọ́ láti fi lè tó kí ilẹ̀ gbóná ilẹ̀ gbóná máa lọ́wọ́ ó gbóná máa lẹ́sẹ̀ ànábìọ̀ làwọn tó. sọ̀rọ̀ wà ní àwọn ìṣẹ́lẹ̀ tó ìgò sígbà tẹ́lẹ̀ lọ ìrànlára ìgbà tó ti ọjọ́ tó bá ti tí gbígbóná òṣùwọ̀n ní sẹ́ẹ̀tì lára rẹ̀. sẹ́ẹ̀tì lára rẹ̀ lòdì mọ́tò nígbà tí ó ti ṣe gbóná tó nígbà tó ń bẹ̀rẹ̀ nígbà tó wọn bá ń mọ ta kó ẹ̀kọ́ láti lálẹ́ èèyàn ó rí àtẹ́kùbọ̀ gbígbóná rẹ̀ táwọn ìtẹ̀sí pọ̀ kan torí ìdílé ìlànà kí mùsùlùmí ọjọ́ nìkan tí ó jẹ́ àǹfààní ìjẹ̀kùn gẹ́gẹ́ bí ó ti ṣe máa mú títú ojú ìwà ìjẹ̀kùn bẹ́ẹ̀ ọmọ ẹni mẹ́kọ̀ọ́ ètò ìsúná ẹ̀sọ́ wà lóṣèlú sí yọ. lẹ́yìn rẹ̀ wọ́n á mú àdéhùn ìwà ọ̀gá. ابن خديج رضي الله عنه وارضاه قال له محمد يجازي الله سبحانه وتعالى أصبحوا بالصبح أصبحوا بالصبح فإن فإنه أعظم لوجوهكم رواه الخمسة وصححه الترمذي وابن حبان وني النبي صلى الله عليه وسلم وني أصبحوا بالصبح يقبل به كان أولما يبعث عثمان في أدلة المكي اللي كان كتاب أبي أصبحوا بالصبح أبي كان كتاب اليوم وزوجي أكتب أبي أصبحوا بالصبح ẹ̀jẹ̀ kí ọjà yẹn ló gbà lọ́jà ìjọ pàápàá jùlọ láwọn ọjọ́ tó ṣe é pé òṣùpá máa ń mẹ́lẹ̀ kedere lẹ́yìn ọ̀dọ́ bá ti dàgbà pín ìjọ kẹtàlá ìjọ kẹtàlá kẹtàlá kẹtàlá kẹtàlógún kẹtàlógún kẹtàlélógún ẹgbẹ́ òṣùpá ti dàgbà pín tí ìmọ̀lẹ̀ rẹ̀ wà fún gbogbo ti sábà débi pé èèyàn ò ní fẹ́ẹ́ máa ìgbàdúrà ti bá sí ìgbà tí lè fi ìyàtọ̀ rẹ̀ wà láàárín àwọn èèyàn nípa ìmọ̀ àdéhùn. The hospital the story. Ẹ kí ẹ máa kí àtúgbà nígbà tí ẹ bá mọ̀ ẹjẹ́ lè ọmọ ẹ ti ká pa ilé ẹ̀jẹ̀ tí máa lọ lọ́dọ̀ àwọn àdéhùn. Ẹjẹ́ lè ọmọ ẹ ká pa. Ìyẹn tí wọ́n mọ́ tẹ́lẹ̀ náà àbúrò ní kìlóògùn gbogbo wa. Ṣùgbọ́n tí wọ́n lè lọ́dọ̀ ní àwọn tó ní owó tó ẹ̀jẹ̀ mi lọ́mọ kékeré kẹ̀tọ́ kí ọ̀la. Lèmọ̀dá àlùfẹ́ owó lọ sọ ẹ̀jẹ̀ kí lọ́mọ kékeré kẹ̀tọ́ kí àgbà. Báyìí ni awon to ìwọ̀n àgbà lára títí tí ó fi wọ́n lọ kékeré. ọlẹ́dẹ̀ àwọn. ìwé yìí ti mà ike gbogbo ẹ̀ ló wá wá tí àmì ó déédé ó sì lọ déédé tó bá ti pọ̀ lù kò tó lẹ́nu. sọ̀rọ̀ tó pé ó déédé lọ́dún ìtumọ̀ rẹ̀ ní bí àná bí àwọn ó déédé tó lẹ́nu ìtumọ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ lómi sọ. níta àná bí àtọ́ ni pé ọ̀sùn mẹ́tò ló kọ́ ẹ̀dẹ́gbẹ̀rún ọmọ ìrìlẹ̀ ẹ̀kọ́ àtàwọn àti ẹ̀rọ ní sọ pé ìgbìmọ̀ rẹ̀ ní ẹni ọ̀gá ẹni nígbà tó dáa ìdí ọ̀fẹ́ tó bá gbà. ó ti ti wájú pé lẹ́yìn tó ti dáhùn náà sọ oríṣi eléyìí ló ti dá ẹgbẹ́ káwọn amú lọ sí ìgbé àgbà tí ẹ bá tó wọn kiri sáko káfù báyìí ó ń ga tẹ̀lé mi. àmẹ́rin ilé ọ̀dọ́ rẹ̀ sẹ́yìn ọmọ orí ojú orí kọ́ọ̀nù nítorí títí bẹ́ẹ̀ yóò mú kí ẹ̀sán yín lórí ìgbà ẹ̀sẹ̀ àtúbà tó tóbi. Yóò mú kí ẹ̀sán yín lórí ìgbà ẹ̀sẹ̀ àtúbà tó tóbi. Ẹ̀sìn tí ìgbà ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ àtúbà lẹ́yìn ìgbà sílẹ̀ máa lẹ̀ kékeré lẹ́wà bọ́ àdìgbà ìfẹ́ sọ. Àbí tẹ́ ẹ̀ máa àtúbà lẹ́yìn ìgbà táwọn ìgbàjà lè fi táàtì túmọ̀ rẹ̀ sí pé ẹ̀jẹ̀ kálífàjà yọ̀yọ̀ kẹ̀kún kásùmá ẹ̀jẹ̀ kálífàjà yọ̀yọ̀ kẹ̀kún kásùmá tó yóò ti kẹta yín kótó yìí wọ́n ti kálífàjà tó tó yọ. tọ̀mùkí tó bá ti kálífàjà tó tó yọ sọ́rọ̀ ìsàlẹ̀ àbọ̀tán ti sàbò nírun ò nírun láàbọ̀ ò lẹ́sà kẹta rẹ̀ ló ti dẹ́gbẹ́gbẹ́ àwọn kò sẹ́yìn bẹ́ẹ̀ ẹtí tá a lọ sí àgbẹ̀ lọ́wọ́ yóò kẹ́tù sí i kẹ́tù káfà. Tòṣùwọ́n ló lọ rí ẹni kọ̀ọ̀kọ́ ọ̀tẹ́rẹ́ sí i à ibi ẹsẹ̀ bí ọ̀nà kékeré kẹ́tù máa sáǹkà. Ilé kékeré yẹn yóò mú kẹta ẹni kó lè kéde kẹta ẹni tó. Ọ̀nà gbọ́dọ̀ àti ìdí àwọn àníkàwé ṣùgbọ́n àníkàwé. إذا كل ما ولد في هو رجل هو في حديث عائشة رضي الله عنها إذا تسواني حديث عظيم المسلم وانتم أزواج رسول الله وسلم كان يصلي الصبح بغلط أنا أذكر أسماء من دون ما تسمع في الإسلام سوف يريد الفجر إذا سمع من السماء لأنه صلى الله عليه وسلم في من يرفع حديث الجامع هو في الطبقة الدينية ما في أرقام في أرقام داعية لن يفاتح èyí tí máa ń kó dé pé nígbà wọn bá bẹ̀rẹ̀ lọ wọn bá bẹ̀rẹ̀ lọ lásìkò tẹ́lẹ̀ kan tẹ́lẹ̀ kejì mà látàrí ó ìgbà tí ìgbà parí ìròyìn pé kálukú ti tẹ̀ ẹjọ́ àtẹ̀jẹ́ rẹ̀ lẹ́yìn ti pè é ìgbà míì tó ní máa ń ké tó kùn náà ó máa ti sábà kí ló ti máa kékeré kó tó di pé wọ́n parí ọ̀ tó ní kálukú láǹfààní àti máa ẹ̀yẹ tó tó fẹ́ bẹ̀rẹ̀. lórí ẹ̀ ìtumọ̀ sáré fún àwọn èdè yìí látàrí gbogbo àwọn àdéhùn tó síwájú yẹn ní ìtumọ̀ tó ti ta wá fún yóò rò òun náà nígbà sọ é pé ọ̀sùn fẹ́ kọ̀ wọ̀ sọ́ọ̀nù tẹ́ ẹ bá ti rò àwọn ẹ̀jẹ̀ kíkí ó fẹ́ kàwé ogún níbi bí bàjẹ́ bá parí sí ìlú òkú máa ìlú òkú máa kéde. Ẹ̀yin ìnáwó àwọn orí oṣù lọ́dọọdún ilé ìwé ti kẹta yẹn ọkọ̀ ti ti kẹta yẹn ọkọ̀ ìjẹrẹ ẹran àti ìgbàsó òkùnkùn ẹ̀ parí rẹ̀ ìgbàsílẹ̀ náà ilé ìwé máa ti kẹta yẹn ọkọ̀ ìdókè ẹ̀dúgbò pẹ̀ ẹ̀dúgbò pẹ̀ lórí ìrìn ọba lórí eléyìí ìgbàlódé kékeré wa lórí lọ mọ ẹni wọn ti ń kan lè fi máa dáadáa dáadáa tó pè wọn bàbá wọn tó pè wọn wọn làwọn ará yìí kan wọn kò láti tẹ yìí. torí di eléyìí náà a ń fi àbúrò àti ìmọ̀kì nígbà tá a fẹ́ lẹ́ẹ̀dá sí i ní ìgbà tó ṣe àfẹ́fẹ́ rí lọ ní agbẹ́fà ó bẹ̀rẹ̀ ní ẹ̀dọ́fà bàtà ìgbà tó ṣe rí lọ ní mẹ́ta ó ti ní ẹjọ́ náà tó káyọ̀pé àfẹ́fẹ́ márùn sí méjì lẹ̀ àwọn abẹ́rẹ́ ní aago mẹ́fà ó ku ìfẹ́jú méjìdínlógún àwọn ìfẹ́jú mẹ́tàdínlógún àbẹ̀rẹ̀ nù òun ó bí wà lóṣù náà àwọn apárí rẹ̀ àti bí aago mẹ́fà ẹ̀dínlẹ̀ ìmọ̀lẹ́. كذلك الكعبة فإذا في متآمتان الله أكبر So get afraid when you're on your knees. Never to be, you might be more formal than afraid, say to know, in Allah, غفور رحيم. So, this must be from the Yemen to the Arab before. But the one will come. Allah will not go. As you know, I know you. And the one will come. أبو داود النسائي الترمذي ابن ماجه الترمذي بن علي بن صحيح سو ابن حبان من كتاب صحيح وعلى سبيل حديث صحيح لكن طبعا حديث أبو هريرة رضي الله عنه في دعوة صلى الله عليه وسلم في بين عرب يقول لو كان من وقت الفضيلة لو كان الوقت المختار وقت الفضيلة كان وصلاة الصبح كان وصلاة العصر أي متى يدرك المصلي الصلاة أداء إذا هنا لم تكثر الفهم تخرج له تبادر رجل أدرك من الصبح ركعتين قبل أن تطلع الشمس فقد أدرك الصبح gbogbo ẹni tí ó bá bá rákà kan nínú ọ̀rọ̀ àṣùbà síwájú kó tó di bóònù yọ kó ti bá ìrọ̀ àṣùbà ọ̀ ó kí ìrọ̀ àṣùbà lákòókò rẹ̀. ọba rákà kan nínú àwọn nínú ọ̀rọ̀ àṣùbà bóònù tó yọ. ó túmọ̀ sí pé àsìkò tó títí ọpẹ́ òòrùn ti bẹ́ẹ̀ yọ ìgbàdé ìsàlẹ̀ lásán tó o bá bẹ̀rẹ̀ sí kí wọn látà àtàkì orílẹ̀-èdè yóò rí kí ó tó di kóòrùn yọ. ọ̀kí látà àtàn kóòrùn tó yọ òkú kejì lẹ́yìn ìgbà tó rọ̀ yọ. Èyí tó ti mú ọ rí látà àtàkì kóòrùn tó yọ àtọ̀kọ̀ ọba kí ọ̀gbọ́n àṣùbà òkìrùn àṣùbà làkókò rẹ̀. Tòṣìkè dàjú bọ́ sí kákòókò tó lọ, dàjú bọ́ sí ẹ̀yìn bàtà kòkò lọ, rákàtà mi ọ̀wọ́. Ilé ìjẹ́kẹ̀ látọ̀dọ̀ náà bá ọ. Bí wàá ti bá ń tà, kákòókò rẹ̀ tó lọ ìfà. Ṣé wọ́n ti wọ́n náà lọ sí? Ṣùgbọ́n adé gbé gbàtúkẹ́ ilé àwọ̀ ètò wa lọ kí o báyìí o báyà gbàgbé báyà ìyá ẹsẹ̀ tètè kí dáńtò tó tó ètò láti bá ń kà oṣù máa lẹ́yìn ìdágbàgbé òkèlú rákà ń bí òun náà ní rákà kàtẹ́ ẹ̀ máa yẹ tó dùn tó ní rògbò ṣé. pẹ̀lú ìforíkalẹ̀ méjèèjì àbó ti tó igbó ti kúrò ní sókè láti wò kú ọ̀rọ̀ kó tó di kú ọ̀rọ̀ yọ táàbù sọ pé lágàràgàrà kà sí náà fún bẹ́ẹ̀ lọ́wọ́. ó ń bẹ nínú àwọn olùmọ̀ tó sọ pé àrùkọ́sà àti tòdòrọ́kù fi hàn màhàlì méjì ìdájà ìsinmi bí ọba àbọ̀ ọba. bákà àtàwọn sọ fi ìgbé tòdòrọ́kù ọba. وتنعقد بسجد إليها wọ́n ti bá forí kalẹ̀ fún lẹ́ẹ̀mejì ìgbà náà láti kó sí kíláàsì àkàtọ̀ ọba fóònù tó yẹ. ó sì bẹ́nu ẹ tó sọ pé là gẹ́gẹ́ bíi tẹni tó bá àwọn lẹ́yìn máa mọ̀ náà. ètò bá ti bá ìmáàmù lórí òkú o tó tó gbórí lókè ọ̀dà lọ́sẹ̀ tó kẹ́ láta. láìpẹ́ ìtọ́kàn balẹ̀ fídíò òun náà ní kó jẹ́ kó forí kalẹ̀ fún méjèèjì kó lọ́ọ̀ tó yọ. àwọn tó bá ń kírun kù lásán wọn ń fi gbogbo ikú fi kóró lọ sí yọ àmì ẹ̀rọ ọ̀tẹ̀lẹ̀ kó wọn bára ká. eléyìí jẹ ìfi bára ká wọn lọ sọ bára wọn bẹ nípa tó lọ ká ẹgbẹ́ mi lọ ọdún àìsàmùlẹ́rì bá ṣẹ́wùsù ọ̀pọ̀ àìsàmùlẹ́rì lọ. wọ́n bá ń jẹ́ pílọ́kà tẹ̀lé yẹn bá nínú sọ̀rọ̀ ìlànà tí wọ́n ti kóró lọ tó wọ̀. tó wá dé pé mẹ́ta yóò wù ó kí lẹ́yìn ìgbà tó rọ̀ wọ́n lákòókò náà ti kéde ọba sọ̀rọ̀ lọ́wọ́. lórí kí èso kéré ìwé ìṣe kó lò ó yọ ètò pọ́ńtù ìlọ́wọ́ ayé lẹ́yìn ìgbà tó rọ̀ yọ wọ́n ló ti bá wọn ráńpẹ́ tẹ̀lé ọ̀wọ́ ìkẹ́ àtàánú lásọ̀rọ̀ lọ. torí ìjọba jẹ́lẹ̀ ìdílé ọkọ̀ mẹ́ta ọba sàkóso yọ ìgbà náà lọ́ba sọ̀rọ̀ àtọ́lù ọ̀sùn ṣùgbọ́n tó tó wá ti bára ìdílé rahma ní ọ̀la. tó ẹni ká tó rí àti àǹfààní ẹ̀ tó wá sí báyọ̀ wá sí gbà mí nígbà tó ti déré nígbà tó ti déré. mo kẹ́ gbàgbé nígbà tó fẹ́ tó bá ń mọ àwọn ọ̀dùnrún rẹ̀ lákòókò ti jáde. àwọn ọ̀nà yìí tó wọ́n fi ó. ẹ̀sẹ̀ náà ló ti máa. ìdí sí ọ bára kà àkókò ọ̀dọ́ wọ̀. àbí ọba náà ká àkókò rò tó yọ ẹ̀rí ẹlẹ́sìn náà akwụkwọ àkókò rò tó lọ àbí òbí lọ lórí òbí dáná ọ̀wọ́n ló fà dáná. àpò báràkà kan alhamdulilá tẹ̀lé yẹn torí ti tí ọba tọ́lá ọba kan kóòlù ọba. صلاة العصر لا قبول إذ قبى ليس الإمام لا صلاة ọba ìrùn yẹn lákòókò rẹ̀ ó fi lákòókò rẹ̀ ìrètí láì lè máa lè máa wọ náà lọ́wọ́ àdúró nípa yẹn tòmá tó tẹ́tẹ́ tó láti sọ́ọ̀kì yìí tó láti sọ́ọ̀kì tá a mọ ẹgbẹ́ ẹni tó jọ dúró tọ́lá tó láwọ̀ yìí tó láti sọ́ọ̀kì torí di bí ọ̀kan ilẹ̀ tí ó mojú tó lọ láti jẹ́ ọ̀kẹ́ ní ẹgbẹ́ wọn kìlọ̀ láì ẹlòmí wa sọ wí lé ọ̀hán ní ìtọ́fà ní. Tíkẹ́ ni tó lè fi kẹ́ ọ̀gbà tó lọ bá bẹ̀ yìí. Yorùbá ẹ̀jẹ̀ ìyọra lẹ́nu ẹgbẹ́ ló lẹ́nu lọ́jọ́ tọ́kọ̀ àti ìdíyìn ṣùgbọ́n máa ń kájọra káàkiri àjálù àti ìdíyìn. Àbẹ̀rẹ̀ kọ́ńtà ló ti máa ń wá ìwá. Ọ̀pọ̀ رجل أكرمكم الله أبناء بعض الرجل يوم الرفاق يوم يقول أنا ركعتين أي كم رجل شرع وفكر على غيره ليس أكيد يكون استقرار أهل الأعداء أو أن يكون تبكي وربه وفي على عليه لكن لا أعرف أن ركعت كمان الحمد لله أو بارك الله ìdílé ọ̀sán lè fi padà àkókò rẹ̀ lóṣù. obìnrin tí sèkó sùn fún dá àkókò rẹ̀ lóṣù àkókò tí ìkòrò tẹ́sí omi gbé tọ́lá ti máa ń fi ọdún mẹ́ta àti òun òbí wọ̀ nígbà tó bá gbọ́dọ̀ ká tí ó fi àti ìyàwó ẹ̀ bí yóò fi lórí bá àkókò tí ìkòrò dá sí ó sì kú rẹ̀ àwọn obìnrin máa dọ́gbọ́n ó sì kúra káàkiri àkókò tí nǹkan oṣù dájú oṣù léde rákà kan bóòlù tó yọ láti wà tó bá tí ó kí á ń bá yóò léwu yóò kí lẹ́yìn bàtà bá wẹ̀ ògbélé lẹ́kì. àtàwọn fún wa èèyàn tó lẹ́kùn rẹ̀ dàrú bẹ́ẹ̀ ọlọ́run tó wá sí ọ̀pọ̀lọpọ̀ padà sí lórí rákà kan tó lọ fi yọ tí ó kí wọn àti bàtà bá tó bá tó bá tó bá sì máa ra sáà bí òjì lọ. oṣù rákà kan ká bí ó kí abúlé bí ó lè kí àwọn hàn tẹ̀lá bí ọmọ tó bàlágà ọ bàlágà ní kúrá káàkà sátúndọ̀ tó lọ ìyọ bí ó kí abúlé bí ó lè kí wọ́n fi kí sátẹ́lẹ̀ àtẹ̀tẹ̀ náà fi là èsì òkè ní ìdẹ́kọ́ ọ̀ràn yẹn tó lọ òye rẹ̀ lọ́wọ́ àti ọ̀tẹ̀lẹ̀ òkè à. òkúrá káàkà ó lọ wọ̀ lọ́bàlágà yóò kí abúlé bí ó lè kí yóò fi ojú rẹ̀. Ẹ̀ka ló fu ẹ̀kọ́ ló fu ẹ̀ka àkókò. Lọ àkàrà àkókò yẹ tí wọ́n máa kọjá máa fi kàlà kàlò lé sí ìgbà tó lè tẹ̀. Níjẹ̀ ọkùnrin aṣọ ṣùgbọ́n bá ti lè wà ní ìlú afọ́ra ṣùgbọ́n àdúgbò fọ́nà ẹ̀ka látara ó fu ẹ̀yìn tí máa yí ìgbà láti fi kíláàtà ẹ̀dí mẹ́rin lè náà bí wọn nà náà pè é ti tó ẹgbẹ́ méjì ẹbí kí wọn kà tó dàda àti sílẹ̀ fún àwọn tí ọbẹ kí wọn torí ní ìjọba gbèsè tó máa rùn yàrá tó kọ́ làwọn tẹ̀lé méjì ẹ̀lẹ́ tó dàda tó dín kí wọn tó àtọ́ sí tẹ̀lé méjì òní kì í tẹ̀lé méjì tó lọ wọn kọ́ lọ́dún gbogbo àwọn ọ̀rọ̀ ṣe báwọn yẹn ti máa ní. wọ́n ti máa aago mélòó ní ẹ̀ka lòún yọ. tòkà tó ń yọ aago méje ti bọ́ta. tó obìnrin ti máa ní aago méje ogún ìṣẹ́jú alhamdulilayi ẹ̀wẹ̀ ọba àdọ́là kọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ìwọ̀n àtúbà tó ló ti dìde. Rígbà tó sọ ọmọ la ti kọ́ bó o ní o ti lọ. Gbogbo eléyìí yóò mọ̀ sọ ebi ọ̀nà dáná tó lè dà sí ya. Ọ̀pọ̀lọpọ̀ ló ti dọ́gbọ́n kọ́lọ̀ tí ọ̀n pé ní dọ́gbọ́n kọ́lọ̀ tó ń tẹ àwọn ọmọ ìlú rẹ̀ náà. Ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ́rùn rẹ̀. Gbàtọ́ bẹ́ẹ̀rẹ̀ ẹ̀kọ́ parí, tó bẹ́ẹ̀rẹ̀ ẹ̀kọ́ parí, tó tó bẹ́ẹ̀rẹ̀ ẹ̀kọ́ kó kàjẹ́ tẹ́lẹ̀. Àwọn ọ̀rọ̀ أولا رواية الإمام مسلم من حديث عائشة رضي الله عنها أولا تذكر هو صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم من أدرك سجدة من الصبح قبل أن تطلع الشمس فقد أدرك الصبح ومن أدرك سجدة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر قال صلى الله عليه وسلم قال إن تبعك الله يقول لك سوى الجنة كيورو دويشو تدبار مصطفى ẹni tó bá ti bá ìborí kalẹ̀ tán kóòrò olówó ó ti bá ọ̀la gbà. tó sílẹ̀ yọ ọ̀tàkùnjà lásìkò ọ̀tàkù ọ̀tàkù rárá kọ́dà jẹ́ títẹ̀ sí ìjọ wá ọjọ́ wa wá ọ̀tàkù. pẹ̀lú tẹ̀sí ìjọ wá lẹ́yìn rẹ̀ ni pé wọ́n ti tẹ́jú lẹ́sùn إنما هي الركعة ilé ìforíkalẹ̀ tá a ní lọ́wọ́ bá ṣàgbà nínú ìlú rẹ̀ lọ́ka. Sẹ́yìn pé wà ní ti ọ̀jẹ̀ ọ̀rọ̀ olùmọ̀sán sọ pé òun ti ìbáraka àyàfi bí obìnrin ni kó ìforíkalẹ̀ kúlẹ̀. Ṣùgbọ́n ìjọba yóò pẹ̀lú tẹ́sítà bí ìforíkalẹ̀ níbi ni raka. Ẹ ti mọ̀ pé tá a gbà nínú ìlú raka àbí oníwòkúwọ̀ àmọ́ aṣọ ẹgbẹ́ tó bá pẹ̀lú òwe kalẹ̀ débi ìlọ́ọ̀kan balẹ̀ sí ìlọ́ọ̀kan balẹ̀ sí. ìdájọ́ ìmọ̀ èyíyẹ ráwọn ọ̀sán èyíyẹ sọ pé ọlá báyìí máa lórí òkú láti ọ̀bí barata ọ̀bá tó ẹlẹ́rìí kan bẹ̀ á ti mà bí lẹ́yìn náà tí ọ̀bá ti tọ́ báyìí náà lẹ́yìn tó ti gbórí sókè láti òkú tọ́ barata ọjà ìmọ̀mì kan ló ti gbórí sókè àwọn kan ló jẹ́wọ́ òbí gbórí sókè. tá a báraka inú àmì léyìlá ọ̀nà báraka àtúrí yẹsẹ̀ òkè ẹ̀ ló gbórí sókè. ṣé òkè ẹ wá lè bá mú? alákùnrin làhà ó dìgbà tí ọba bá ìmọ̀mì lérò fún láti ọ̀gbẹ́ ọ̀báraka. ọ̀dà ìyẹn wá bá ìmọ̀mì lójú tọ́ba nǹkan ọ̀báraka ọ̀ àdéhùn máa من سنن أبي داود رحمه الله تعالى النبي صلى الله عليه وسلم ولإذا أتيتم ونحن سجود فاسجدوا ولا تعدوا شيئا تيغرفة تيوان دارك ونوالي في غرفة في الذين يكرمون أنا ما قبل الغرب في أربعين يوم يكرمون ولم يكرمون ما قبل ó túmọ̀ sí pé yóò wà lọ́sàájú yóò gbà pé ìmọ̀ àwọn òkú ìkàlẹ̀ yóò wà tó nígbà ọ̀gá tó lè bu àtẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ ọ̀tọ̀. bẹ̀tú bá dé yẹn tí ó bá gbà pé ìmọ̀ àwọn òkú ìkú ọ̀nà torí àti ìdí tó sọ pé máa ń tẹ́lẹ̀ tó ọ̀tọ̀ ìgbẹ́ ìgbàgbà kíákíá ẹ̀yìn lẹ́sìn ti dára pọ̀ mọ́ ìmọ̀ àti kẹ̀kẹ́. máa ń bá tẹ̀kún bá ti mú títí láti kẹ́kọ̀ọ́ náà yín lọ́wọ́ ẹ pè àbí kẹta ti fi ẹ̀. Fèlè ìjẹun sì jẹ́ bẹ́ẹ̀ o. Ilé ìtumọ̀ ti pín àdébì náà ó ní kẹta lákòókò ń pa ní kẹ́ni láti bá kẹ́nu láti bára káàkà nínú fóònù tó yọ ọba lùgbà fóònù tó wọ̀ ọba ọ̀rẹ́ làwọn. Bẹ́ẹ̀ náà lọ́wọ́ kọ̀ọ̀kan àgbàdo tó dẹ́bí àǹfààní tó ń bẹ ní ìpínlẹ̀ gbàgbó ìyàrá gbàgbó délé sí gbàgbó délé sí ó fura ká tó rọ̀ jùlọ ó sì kì í lọ àmọ́ ìgbà sí àwọn bóòlù wàá á lọ sí wàá kí lọ bọ́ọ̀lù ní rákà méjì wàá kí àwọn ní rákà pé tọ́lá kòkò tó dé sí àbúrò sí lọ. ìgbà tó dé sí látà mẹ́ta ní tuntun lọ sí wọ bẹ́ẹ̀ náà. látà mẹ́rin ní tuntun lọ sí wọ bẹ́ẹ̀ náà. látà márùn-ún àjẹsítọ́ ọlọ́run wọ̀ wàá fi lóò látà mẹ́rin wàá kí á pè náà ní látà mẹ́rin. Hadithi ni kuwa نجد من سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة بعد الصبح حتى تطلع الشمس ولا صلاة بعد العصر حتى تغرب الشمس متفق عليه ولفظ مسلم لا صلاة بعد صلاة الفجر. الذي يذكر في àwọn ìgbà tí ọ̀tọ̀ ká sí ọ̀tún. Ìrùn tí ó sì sọ ká sí lákòókò tí àbíbi ń tọ́ka sí òun náà ni ànàwọ̀ áfíríà lọ́pọ̀ náà fi là lásán. Ọ̀tọ̀ ká sí náà àkókò tó wọ̀ yìí. Àlùfáà ń kọ́ ṣe kìkì. Ẹ̀jẹ̀ bèbè ní ọ̀nà ẹ̀ka ìgbà náà ẹ̀ka. Nítorí pé ọlọ́run bí ọ lé tọ́lá wọn. حديث في الصور بيجي النبي صلاة أو نام عنها فليصليها إذا ذكرها فإنه لا كفارة له إلا ذلك متوفى في صلاته أغصن أمتر ويأتيه إكيا صلاة نسيرة يعني كني تحكي تحكي في القصة تحكي وقت أيها الفيديو kódà ilé ẹgbẹ́ ọ̀dọ̀ ló sọ èyí òkè àlejò sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́ àwọn ìfẹ́ wọ́n á kéde sọ̀rọ̀ yẹn tẹ̀ yìí máa ń gbé ọ̀rọ̀ láti máa ti kẹ̀rẹ́ bí èmi ọ̀nà bí ìgbà tí kàbí ló wà mọ̀ kí ò lá kókó rẹ̀ tọ́ba tí kàbí ló bá kẹ́rẹ́ sí gbogbo àtọ́ láti láti náà ní kókó. sọ̀rọ̀ ìgbà ọ̀rọ̀ kàkà برضو كان الرجل المقطع لازم الخيار النوافل الخاصة النوافل الخاصة تدفي أمراض الثانية بركعتا الطواف النبي صلى الله عليه وسلم رضي الله عنه كان أنا ما قلت كان في الطواف بشيء nígbà tí ń gbà láti fi ọ̀tà láti fi ọ̀lẹ́ ẹ̀kọ́ nígbà tí ń gbà eléyìí ti gbé mọ́tìrì náà àkókò báyìí ọ̀kan ọ̀kan àdá ìrádá àtọ̀wà ọ̀gá àlejò àmì ìpínlẹ̀ ìfọ̀wà. Síbẹ̀ náà ni táwọn mìíràn tún á wà bẹ́ẹ̀ ìyàpá ẹ̀rọ. Ìyàpá ẹ̀rọ wà láàárín àwọn òbí. Nígbà pé ẹ̀yẹ́ ti lọ́sí síbẹ̀ lọ́nà. Bákan náà sọ̀rọ̀ ti tẹ̀lé náà síbẹ̀ lọ́nà. Bákan náà sọ̀rọ̀ ti fòfó síbẹ̀ lọ́nà. صلاة الاستسقاء تبادلنا أتعلم عن رسول تبادل لما الإمام الشافعي رحمه الله تعالى إمام أحمد أمام بيبي أمام عمود لا تنتبه وسيبا تعبي تعبي kita bagi mereka bahasa awal mempelajari ada nisan dari itu. Uyu panas di arah arah àti sọlá tó lọ sọ nígbàkigbà òdi ọ̀rọ̀ sígbà tá a lè lọ sí sọlá tó lọ sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ ahmed làwọn sọ. lọ́dọ̀ ẹ̀ma mẹ́rin ìdàbọ̀ àyíká ní rárá o rárá gbogbo àbúrò náà bá wọn kẹrun ìgbóná fílà àbọ̀rọ̀ kí ẹ̀yà mẹ́tẹ́wá mẹ́tẹ́wá kìí èdè ọ̀rọ̀ tí ọ̀jẹ̀ tọ́jọ́ rẹ̀. nígbà wọn sábà kí àwọn àmì tó jẹ́ kí wọ́n ní sábà sí láwọn àkókò kan ní ká má sí ọ̀rọ̀ ẹnu wọn ṣe àwọn àkókò. torí báwọn àti ìtọ́tọ̀ àti wọn ti wá fún òfin hàn yìí pé àyàfi lákòókò kan ní ká má sí ọ̀rọ̀ ìdájọ́ kan náà àdúgbò ìdáadáa ìlà rẹ̀ sábàbí rẹ̀ ìpín ìgbàgbọ́ wọ́n lè fún ẹ tó rò máa dà ilẹ̀ tó rò tó lẹ̀ wá. Àlejò tó bá wọn láti wà sí ọ̀ bá ti wọ̀ ọ́ òkè ọ̀ bá ti gbà lóṣù tó wọ́n mẹ́. Bẹ̀rẹ̀ ìtumọ̀ sí pé mẹ́ẹ̀. Bẹ́ẹ̀rẹ̀ láti lọ sí àkùrọ̀ àti kòtò. Bẹ́ẹ̀ni àwọn ọmọ ìgbìmọ̀ ọkọ̀ dáhùn gbogbo ìgbàdí lọ sí ẹbí ara lọ sí ọ ẹ bá ti rí pé kò yí o ọ̀pá mọ́ ẹbí ara lọ sí ọ gbogbo ìgbàdí bá rẹ ẹyí là ọ ní ìlú o tó ilé ìwọ̀n náà ti rí ìgbà kan ẹ̀sọ́ ìgbà kan tó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọn ń rẹ́ pé omi sábà ọlọ́run balẹ̀ jù tọ́jú lójú ilé ìgbà yìí. wọ́n náà gbọ́dọ̀ kírun kò sí ọ̀rọ̀ pátápátá kí lẹ́yìn àtúbà títí tó lọ́wọ́ yíyọ ẹ̀yìn àti ọ̀rọ̀ bá yíyọ lọ́wọ́ kí la sókè làdúgbò tọ́ wọn láti fi náà fi là. àwọn àti sọ̀rọ̀ náà fi là lásán èsì òbí sábà yàtọ̀ sẹ́ni tẹ́tẹ́ rẹ̀ wọ́n rà. سبحان كل المنظر رواية مسلم فبيره بعد صلاة الفجر ثم يوم صلاة الفجر إذا كان بدأ بعد اليوم ìgbẹ́ ìgbọ̀rọ̀ kí ló dá gbàdá gbà tì yọkó láti wá já tó bá ẹni tí tẹ ọba lọ lé yó yọkọ tó máa lọ ilé báwọn yọ lóko wá ní ìlànà tó bá lọ tó fi fa àgbọrọ kí ló lẹgbà sílẹ̀ sí máa ó àti àtúntò àjẹrù onígbà tó rò báyọ láti máa ká tó bá gbogbo ìyàwó àgbàdà tẹ́lẹ̀ ọ ìlà irú rẹ ló ti dẹ́gbẹ́ sí ọ̀pọ̀ inú wáyà wáyà لا صلاة بعد الصبح إخوان أي صلاة الصبح صلاة الفجر لكن دايما تلاقي تذكر بعد أيوه تذكر طب فالمين بقى تسمع الاسئله اذا تم تقريبا في بقى ورسول كمان ترجع تقول بقى ايوه بقى المشكله كل هذه الفكره بتاعتها كل هذه الفكره بتاعتها الفجر تقول يعني كده يبقى زمان كده بعد láì ka yẹn náà fìlà kama wà á kí àgbà wà á dìde òun náà fi lò mú wọn ká àtàtọ̀ bẹ́ẹ̀ yẹn kéde. ó gbà tó ra yìí yàtọ̀ sí ètò wa nọ àdébì tẹ́lẹ̀ kan akéwòn kan tó bá tó tó bá tó lọ wáyé lànkéwò kàdá àgbẹ̀ àlejò wa tó fi lóde tó kéwòn pẹ̀lú wa ó lè kàdá àgbẹ̀ tó lọ wọ́n rántí sí lórí kí pàtó kẹ́wọ́n tó àgbà wá sílẹ̀ àlejò pọ̀ láwọn ìdákẹ́ orí tí ọ̀gá dá. Yàtọ̀ táwa ọmọ ìkíni rẹ̀ ń tọ́kọ látara ìjẹ lánàá. Ọwọ́ àtẹ ló máa ń torí ọ̀rọ̀ bàjẹ́ tó lómi kò ní kọ́ lẹ́kọ̀ọ́. Torí ẹ̀ padà jẹ́ kó kà pé a lè san bàtà àjá àlùfẹ́sẹ̀ lẹ́yìn àlùfẹ́. Ó ti mọ̀ fọ́ọ̀lù ọ̀la ó gbogbo àti ọ̀gá àtàjọ tí kò rọ̀ yọ̀ tó wá lọ àti ìgbẹ́jọ́ ti sára náà kọ̀ pẹ́ lóṣù. Tẹ̀lé ló ṣe ti ìwúra ní orí ìwúre kejì orí ìwé. Òmò sí ìyọ̀ lọ́wọ́ àti ìgbẹ́jọ́ ti ọ̀gá àtàjọ tí lórí lóṣù. Lè jẹ oṣù jẹ́ mẹ́rin. Ló ti pé lọ́dọ̀ ìlànà mẹ́rin, wọ́n àwọn àlejò àwọn òbí tó ọ̀gá àti ìgbẹ́jọ́ tá a fi jẹ́ bàbá àgbà dúró tó lọ yọ. Èèmọ́ làwọn yọ lẹ́yìn àgbà títí tí òrò yọ. Wọ́n á sọ ẹ́ sọ́dọ̀ àdé láǹfù àdá dàrí ilẹ̀ ṣẹ̀. Àgbọ̀dọ̀ kí wọ́n kán lẹ́yìn àfù títí tó lọ wọ̀. Eré bẹ́ẹ̀ ìdájọ́ àkàrà ẹ̀ lọ́sàá títí tó lọ wọ̀. ولكن هو الحديث قال النبي صلى الله عليه وسلم اختيار بعد اليه عاصم الذي اتباع تلك سؤال الرسول الله عليه وسلم àwọn àlejò yẹn ò ní fún ọ ní kí lọ́tà mi ní wọn lọ sí lẹ́yìn tó. Àlejò wa ń kápá ní الصحيح بعد ذلك أو ظاهرية أو لا بعد ذلك الصحيح الذي هو وهو الأليق للظاهرية لما صلى الصبع فصبع والبظاهرية وما يضمن على مثل وأنا لا متمسك أو كيلو مماثل الإمام تدي مماثل الإمام لا يرضى عن هذه وما كنت لأخبره عليكم إلا ما أمركم به فمن يرى التعبير فكما أحكام الخصوصيات ولا توفيه توفيه المال tóbi kama tó kú fún ọdún lára òfin ọkọ máa ń lọ rí. Ní ìdíje ẹgbẹ́ náà kò sì yẹ ti nàrí ìsọ̀rọ̀ bá a lọ rí léde òsì lẹ́nu ẹ̀dá òsì lórí. àbí ọlọ́run àwọn ọmọ àwọn ọkọ rẹ̀ tó dára àwọn ẹ̀yẹ rẹ̀ tó dára kó fún aláǹgbẹ̀ tó kéye ní nàìjíríà. ọ̀ràn alọ́ kúlẹ̀ ẹ̀fọn ẹ̀fẹ̀ ìta ọ̀pọ̀ yìí oṣù alọ́kàn ní ẹ̀tọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ Nínú eh, eh, àbí àrùkùsùrí tí òṣìṣẹ́ ọlọ́run sọ pé ìsáàdà hàlà àti ìrìn ìwà ìpínlẹ̀ ìfàlẹ́yà ìfàrọ̀ kàdá ìfọ̀gà. wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ sí pé ẹgbẹ́ tí ò lè jókòó nínú mọ́tíláṣí pé a ó lọ wá ṣe nǹkan ló jẹ́ pé ìsàrò òkúta kó jókòó alákọ̀ọ́kọ́. ẹni tí wàá jẹ́ kókó ní jókòó lọ́wọ́

مقصودة لا لذاتها بل لغيرها ويقوم مقامها غيرها من الصلوات يوم كان يكون كان يقول أفعله Tidak balik sampai tak boleh berlalu. Sudah tak boleh berlalu dengan baik untuk kiri. Orang macam tak kira terlalu. Ini yang dibuat dengan kiri, kiri, kiri, kiri, tó wá ní òun lọ sílá sí ọ̀sẹ̀ ní òun sọ fún òfin ẹ̀yẹ tó lọ sí ìgbà kan. Bàbá yẹn pé ìròyìn ẹ̀jẹ̀ kẹ́kẹ́kẹ́ la bá kàlẹ́ ìlú sẹ́nu bá sọ fún gbogbo ẹni tó ti kíta ẹ̀yẹ tó lọ sí ló ti bá àwọn ọmọdé ìlú gbogbo yẹn kíta ẹ̀yẹ tó lọ sí kàkẹ́ tó tó. Níbi wá àti ìwé káàkan, eh, àbáyọ̀ wọ́n ṣàlàyé ayé àtúntò pé wà nínú ayé àti àlùkọ́lá fọlákùnrin náà. Wọ́n ní pé níwájú àtọ́ṣálẹ̀ wọ́n ní pé ara gbogbo ọkùnrin wọ́n ti dá àwọn ìyàwó wọn. Lábẹ́bẹ̀ ti ṣe é lóòótọ́ ni ìlú. Ẹ ti sọ ọ́nà ìwé ìlànà tó bá wà ẹ kàn béèrè rà. Bẹ́ẹ̀ máa béèrè béèrè ẹ̀mí ẹgbẹ́gbẹ́ kù. Bẹ́ẹ̀ ni padà á mọ̀ ẹgbẹ́. Ìmọ̀lẹ́ bá gbóyún. Ó padà àti lápò ìdúpá àti ìdílé ẹni tẹ́ lọ́sọ̀rọ̀ sí i. يعني أقرأ بقول إمام يتكلم في الصلاة في الصلاة وهو أقرأ وأقرأ تعرف يمكن أن تبلغ تعلمية أو تبلغ تعلم بس بس بس so èyí tí wọn kẹyìn pẹ̀lú rẹ ṣe gba pápá àkọsí ẹsùn fi ẹ̀dá fún ayé àtẹkùn ní ẹrọ ní ayé ẹsẹ yìí àǹkọlà kọlà ọkùnrin àǹkóṣe fún ẹdùn àjà ẹ̀dá kò sí àwọn wọ́n á gbé pé ẹni tó bá gbé ohun òun ò fẹ́ òun mọ̀ pé kò tọ́kùn òun sí ilé ẹ̀gbọ́n ó gbà láti jí. ọ̀rọ̀ rẹ̀ sáà ọ̀rọ̀ rẹ̀ sáà ọ̀rọ̀ rẹ̀ أحق من أول نفسك بلغة نقول لكم. Yọ́n máa ń tẹ́tí lọ́kàn ló fi balẹ̀ kí lè jẹ́ ìlú ìsàpá. Mọ̀rọ̀ kí lè ṣe ìgbàlagbà látọ̀dọ̀ tó wá tó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún tó tó máa kọ́nà ẹ̀mí láti ọ̀. Mùsùlùmí náà èyí lọ́jọ́ bá ní òṣìṣẹ́ yá. kalam kalam alhamdulilayi ó sì máa máa nígbà tí wọn náà gbàgbọ́ wọn ti ka òkú yẹn sí ọlẹ wọn náà fara wọn kó tó kà kó tó àlàyé láti ìṣẹ̀lẹ̀ wọn tọ́kọ láti ẹbí fara ń yàwó ọlọ́run ló ti lànà fara ń yàwó yẹ sí wọn láyé wọn àti bẹ́ẹ̀.

torí ẹ̀ ọba ní láàrin lọ́dà rẹ̀. àmọ́ ẹni tó gba ṣọ́ọ̀bù gbalẹ̀ ẹ̀rọ má jẹun yẹn tí ìdí kan dà lọ́kọ̀ọ́ òye ọ̀jọ́ náà tó fẹ́lẹ́ bò lóbìnrin fẹ́ ló kà bẹ́ẹ̀ ojú àlá. Ẹjọ́ fún ọ̀sẹ̀ mi ń ta ọjà. Ọjà ń gbé dìmáàlì báwọn ẹ̀ṣẹ̀ rà ó pọ̀ bóyá bí bí nǹkan tí èèyàn máa ń wọ̀ tàbí tó ti nílẹ̀ gbẹ́rẹ́ ìṣe èèyàn wọ̀ tí èèyàn fi ń tà kò tí èèyàn rí méjì máa lù pọ̀ èèyàn á rí bí ilẹ̀ pọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n sì pàṣẹ mẹ́ta. àìsọ̀rọ̀ ọ̀rọ̀ túmọ̀ sí ti tẹ́bi ọlọ́run ọ̀gá ni wọ́n yé lọ́rí lẹ́nu ọ̀rọ̀ kékeré الذين إذا اختاروا على الناس يتوكلون وإذا اختاروا أو وزنوهم يصبرون ألا يظن أولئك أنهم يفعلون بسم الله الرحمن الرحيم تريد إليك الصورة هو جاي نايم علينا لنا لا يستطيع يستطيع كم تصوم له لمن ọjà máa wọn rìn ìdí báwọn àjọṣe mọjà máa wọn níbi méjì máa ń jẹ káì òsì tó burú tàbí òsì àmọ́ tó méjì máa ń jẹ káì ọwọ́ lọ fún lítà lọ́rùn máa ń jẹ káì òǹkóńgò ọgbà nǹkan láti máa ń jẹ káì ọ̀gá mi sílẹ̀ epo omi ìdájí kẹ́ẹ̀kì epo ìdájí kẹ́ẹ̀kì àwọn àti àkàwọn ọdún ọlọ́sìn kú á ọyọ nínú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ òsì jẹ́. wọ́n ní pé ìgbà àwọn tó bẹ́ẹ̀ máa tẹ̀sí ìbò sí ìgbà tí wọ́n ti ní bẹ́ẹ̀ rẹ̀ kò tẹ́lẹ̀ sẹ́kùn ẹ̀yẹ ọkàn fi máa ń jẹ. ọ̀hún ìbò kò lọ sí yọ ó jẹ́ pé ẹ̀yẹ ọkùn ìbí ìfẹ́ fún rẹ̀ tó yọ̀ wá fi máa ń jẹ. ó sọ ìgbà kan wait okay for example now èèyàn mú bíbọ́ọ̀tù bàtà ọ̀gbà tí ọ̀ gbà pé àwọn èèyàn èèyàn ta ní bóyá bí iye kan. ìwà ìṣòro ìwọ ọ̀hún àti bí wọ́n bàjẹ́ lápọ̀ tó ní. kí ló dé tó wá lè fẹ́ ọ̀dà bọ̀ sí. ẹgbẹ́ orí ilé náà lẹ́yìn tí wọ́n ti bá yẹn lóye kó tó wọ́n dà lọ́wọ́ kó lè fi ta five hundred ìmáàmì àì sẹ́nu àbí òye wa ilé yìí ò ní kó bá wọn lọ́dọ̀ lọ yóò ti ṣe tó bá ní àlẹ́ àwọn wa ń rìn wọn adó wọn lọ ilé yìí jàmbá ni wọn. Wọ́n ti ọ̀dájú àwọn ẹni tí ń tẹ ẹni ọ̀dájú pé ìkànnà làwọn.